alhaji shamsidin ogudijọ abalọjà máfòlùkù ọjà máfòlùkù ní ọ̀ṣọ́dì òkè ní lagos state alhaji àyìnlá ọmọwúrà ó jẹ́ àbúrò dádì mi gbọ̀ngbọ̀ngbọ̀n ọ̀nṣọ́mọ ìyá ọ̀nṣọ́mọ bàbá o lórí ibi tí mo jókòó sí ibẹ̀ ni wọ́n ti tọ́ bàbá mi ibẹ̀ náà ni wọ́n ti tọ́ àyìnlá ọmọ wúrà. orúkọ tèmi ni monstrat dáúdà ní glaje ọmọ dáúdà ni mí ọmọ àbúrò àyìnlá. èmi ni haruna àyìnlá ọmọ wúrà àrólé àyìnlá. orúkọ mi ni shamsideen àyìnlá ọmọ wúrà.